wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ fún aláṣẹ pé àwọn ibi ìfọpo ìwakùsà táwọn olóyìnbó pè ní fàínárì tí ò ṣiṣẹ́ ẹgbẹ́ ta àwọn ibi tí ìgbà tí ó ṣe náà kàn yáwó. ṣé àlè tún ṣe ni. owó tó ń gbà lóṣooṣù àtọdọọdún ó ju owó tí wọ́n pa ń bẹ̀ wọ́n pátá kọ́. ọlọ́run máa ṣe ilá kò tí lè ta. jẹ́ ká kó ta ká lè fi rówó ni tí èèyàn bá broke nǹkan tó bá ní ló máa fi ń wá owó hmm. wọ́n ní iná náà iná mọ̀nàmọ́ná èyí tí à ń pín tí wọ́n ń pè ní distribution wọ́n ní ẹ̀kọ́. owó tí grandpa irọ́ grandpa tó ti sùn àbàṣà eh, eh, eh, tó wọ́n fi ránṣẹ́ látọ̀run kẹ́ ẹ gbà padà kí lè fi ṣe é ṣe. project kan náà la fi ń ṣe láti 1999 project ń dẹ̀ ní pé Lagos Ìbàdàn express road Onisha. fọmọ owó lọ wò bọ̀ lówó lọ wò ní. ṣeré lọ. lọ máa gbafẹ́ ọdún mẹ́rìnlá péré lọ́gbà àtúnṣe kò pọ̀ kò pọ̀ kò pẹ́. ká tó gbé òṣàyẹ ti pé. ṣùgbọ́n kò ní tọ́ sẹ́mi àti ẹ̀. àmì ọlọ́run. kò ní tọ́ sẹ́yìn dẹ̀ wò wá. àmì o mo bá yẹ ṣàmì. ẹ̀yin náà má wù wá. wọ́n bá ti ní kí. àwọn gbìyànjú wọn clear gbèsè ṣùgbọ́n èyí ò kúrò ń bẹ́ yẹn èyí tó kúrò ń bẹ́ tó kúrò ń bẹ́ yẹn tán ló máa ń mú ògógóró yẹn èmi kan mo sọ bẹ́ẹ̀ o. èmi ìwà tó mú ògógóró yẹn wọ́n yáwó dáadáa wọ́n yáwó dáadáa ṣùgbọ́n eléyìí gbèsè Nàìjíríà ò tí ì pọ̀ thirty five trillion ni a jẹ báyìí. ajere ìròyìn ìròyìn ajere. lódòdó náà gbọ́gẹ̀dẹ̀ ẹgbẹ́ mi ọ̀gẹ̀dẹ̀ tá a bá gbìn sétí odò àró mi mú àárín ọmọ àárín ọmọ ni mo máa sùn alálàbí òye gbogbo ẹ̀yin tẹ́ ò wà nílé yìí ni mo fi ń kí gbogbo akáàbọ̀ sí ìkànnì Yorùbá Broadcasting Network èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún hmm? twenty twenty one. Hmm. o ṣe máa lọ́jọ́ kẹsàn-án ọjọ́ òun la mọ́jọ́ kìíní. èní lọ́jọ́ kẹsàn-án ẹni jẹ gbèsè lórógo ẹ wo ẹ jẹ́ máa kí káàbọ̀ lọ́tún torí ọ̀rẹ́ wọn ni àtúntìdé náà nìyẹn síkànnì náà ni mo yẹ kí káàbọ̀ èpè ojú wa torí èní díjọ ọjọ́ kẹsàn-án yóò rí the end yẹ yóò torí parí ọdún yìí pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ẹ ò dàbí kíra káàbọ̀ àdúrà tá a kọ́kọ́ ṣeun mo fi ránṣẹ́ sáwọn tó ti gbàgbé ilé mm. tó ń bẹ lókè òkun àwọn tí wọ́n ti ah! wọ́n ah, ọjọ́ mo ti gbọ́ orin gbẹ̀yìn mm. mo mú yín padà wá sílé ní kẹ́lẹ̀ rántí pàápàá jùlọ ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire tí ẹ ti gbàgbé ilé ilé ẹ má gbàgbé ilé o ilé ilé o ilé o ẹ tájò bá dùn má gbàgbé ilé o ẹ jẹ́ kí n máa kí n kábọ̀ sí ìkànnì Bàbá network ajẹ́rẹ́ ìròyìn ló dé sójú wòrán yìí ní àkókò yìí olúmọ̀ọ́yọ̀ abàjẹ́gìn abàjẹ́gìn adé orí àbí ògbárò alábí àdè olówó orí àbẹ̀jẹ́ olóńgé pé ẹ kò ẹ kú ojúmọ́ ní gbogbo tẹ́ ẹ ti ń wò wá ìkànnì yorùbá broadcasting network ybn èmi a máa sọ wípé ajíṣe bí ọ̀yọ́ là ń rí ọ̀yọ́ tẹ́rí yẹn ọ̀yọ́ kì í ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan mm. ẹ ti mọ̀ pé táwa bá ti dé báyìí àwọn òròyìn lọ́lọ́kan òjọ̀kan tó yẹ pé ẹ ti gbọ́ láàrin ọ̀sẹ̀ bóyá ẹ̀yin ò wá láǹfààní láti gbọ́ nítorí pé ọwọ́ á díẹ̀ fún làwọn ò máa mú wá fún yín láàárọ̀ ọjọ́ àbámẹ́ta báyìí àwọn á máa gbé yẹ̀wò lọ́lọ́kùn òjọ̀kan ọláyẹmí adéhùnmí owúrúbutu lórúkọ tèmi abẹ́jẹ́ àdéyìn náà rìn gógó kúlódò kúlódò àyè. torí kúlódò ẹ̀yẹn ni màá fẹ́ gbọ́ dáadáa pé kò kí dáadáa kò kí dáadáa. mo máa ń wọ àwọn. ẹ má dà lóhùn gbogbo ẹ̀yin ọkùnrin tẹ̀ mọ́ rí kí ìyàwó yín bá ṣe ní í ṣe máa ń tù rè o. èmi mọ̀ náà gbogbo kúlódò yẹn èmi tí mo wọlé tí mo fẹ́ kí n tó gbé àbẹ̀jẹ́ sílé mi ìṣe ló máa wá àṣàkẹ́ àbí àbẹ̀tún àbẹ̀ni hmm, àṣàkẹ́ àbẹ̀ni. ẹ ká má dá yín lágara torí mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ara ti ń pòǹgbẹ fún pé kí ló tún ṣẹlẹ̀ kí ló tún ṣẹlẹ̀ ẹ̀ẹ́kẹ̀mí bẹ̀rẹ̀ báyìí. kí ló lọ lọ́sẹ̀ yìí. nínú ọ̀sẹ̀ yìí àbàjìkún hmm. hmm. igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àtìkù ṣó rántí. àtìkù. Hmm. orílẹ̀-èdè nàìjíríà bí ah. ká pè ní igbákejì eh, ìjẹta torí kò lè jánu bàbá bá wù ú bá ní eh, ẹ. Àtìkú àbúrò. ẹ má jẹ́ atanra wa lórílẹ̀‐èdè Nàìjíríà o. pé àwọn èèyàn owó ti ẹlẹ́yàmẹ̀yà lẹ́lẹ́sìn mẹ̀sìn láti yan olórí. Hmm. ohun tí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ń fẹ́ gangan ni ẹni tó lè ṣe é ìyẹn ni pé ó kájú ẹ̀ hmm. báwo bá kájú ìlú yíya ni ó ya ìyẹn pòun kájú ẹ̀ rí. kò sọ pé ó ní ṣùgbọ́n àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà <laughs> fẹ́ ẹni tó kájọ eh. ó ní nítorí pé ẹgbẹ́ òṣèlú hmm. bóyá pdp o bóyá apc o hmm. lóòótọ́ ni wọ́n ní bí wọ́n ṣe ń ṣe àkóso. ẹ eh, nítorí pé ìròyìn tó hmm. jáde lọ́sẹ̀ yìí náà ni pé pdp ní ẹni tó bá fẹ́ jẹ alága ẹgbẹ́ òun ó gbúdọ̀ wá láti àríwá orílẹ̀-èdè nàìjíríà. òun lòun náà yẹn wá ń sọ ó ní pé wọ́n lè pàṣẹ lórí ẹgbẹ́ eh. ṣùgbọ́n tá a bá ń sọ nípa orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ ó ní kó jẹ́ káwọn èèyàn yọ ẹni tó mọ̀ kó lè ṣe é hmm, hmm. kó ní kálukú mú òfin ẹgbẹ́ kó mu sínú ẹgbẹ́ hmm. kán wá tẹ̀lé òfin eléyìí tó tọ́ àti ètò yìí. Eh, ó ní nǹkan tó rí tó fi sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ò bá ṣe pé títí pé èmi náà fẹ́ díje dupò lọ́dún twenty twenty three ti tàtíkù tí gbogbo yẹn sì mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí táwọn ò ní fi igbá kan gbọ̀ kan nínú àní. àbàjì gé o máa kí n ṣe olóṣèlú báwo lè ṣe mọ̀. nítorí pé mo máa ń ka ìwé déédéé mo dẹ̀ ń ka ìròyìn sígboro ìwé tí mò ń kà tí mò ń fún àwọn ará ilé gbọ́nsìn àwọn náà wẹ̀ pé ó fẹ́ díje ó wá ti wò pé tó bá ti lè sóònù ṣíàmà sí àríwá hmm. òun ò wọn ò lè wá láti ẹkùn kan náà ló ṣe ń wò pé ah, wọ́n fẹ́ gbá ṣọ́ọ̀tì fóun jẹ́ kí n ṣe ń jí pátá pé ẹ wò ẹ má wo tibi tẹ́ ẹ fẹ́ pin sí ẹ jẹ́ kó ní kálukú kó bọ́ sójú agbami kó lọ́ọ́ fi owó tá a kà. ebo eh, eh. nǹkan tó ṣì ń sọ náà ni. owó yìí ni. ó ní ó ní ó ní kán jẹ́ kó ní kalu ó ní ẹgbẹ́ mm. òfin tó dé ó mọ̀ pé ilé wa ń sè àwọn alófin tó dé wọ̀ mm. ẹ kó jẹ́ òfin wa. òfin ilé òfin tí mo èmi ni mo máa bẹ́ẹ̀ di. tó jẹ́ òfin ilé. Eh. ó ní ká má wàá gbófin yẹn wọnú ìṣètò ìjọba nàìjíríà mm. ká jẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kó mẹ́ni tó wù wọ́n. ẹ ṣe ó dà wọ́n ló dẹ̀ mọ̀ ara ẹ kú kò tán àníyàn sọ̀rọ̀ ó dà alẹ́ ṣe ẹ ṣe ó dà alápọ̀dọ̀ tiẹ̀ kí ló wà. ẹ wo ìròyìn tèmi tiẹ̀ máa kọ́kọ́ mú ìròyìn ẹ ó panilẹ́rìn-ín ṣùgbọ́n ó kún fọ́fọ́ ni láti ọjọ́ ajé ọjọ́ ajé ni wọ́n ti sọ aláṣẹ ń gbé àbádòfin lọ o aláṣẹ ń gbé àbádòfin twenty twenty two lọ ti twenty twenty two ó ń gbé lọ lẹ́gbẹ̀ẹ́ tọdún ìta àti ẹ̀ tí mọ ibi tó forí sí. Hmm. wọ́n ṣáà ní ìbéèrè tí mo tẹ̀ ṣọ́ ṣe tọdún. àti ṣe àti ṣe àti ṣe ṣùgbọ́n àròwó náà àyáwó ni wọ́n ṣáà ti ń tẹnu wọn ọjọ́ ajé o aláṣẹ máa ń gbé ètò àbádòfin ètò ìṣúná ọdún twenty twenty two ó ń gbé lọ ó ń gbé lọ ó ń gbé lọ ó ń gbé lọ àfi wì lọ́jọ́bọ̀ ó gbèdébẹ̀ ìgbọ̀n gbèdébẹ̀ báyìí wọ́n á pe kínní ò ní àbádòfin ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ṣùgbọ́n kí ló fà á tí ó fi jẹ́ pé hun lọ́dọ̀ tèmi hun bẹ̀ ní pé èmi kan ti hun bí. sixteen point three nine trillion hmm? Hmm. ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹ̀rú tí bàyà rí ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún mẹ́rìndínlógún kọ́ nìyẹn lọ́nà ẹgbẹ̀rún mẹ́rìndínlógún ó lé ní mọ́kàndínlógójì hmm? ìyẹn bílíọ̀nù ìyẹn ló jẹ́ irá tírílíọ̀nù ní sixteen thirty nine yẹn bílíọ̀nù yẹn ó wá jẹ́ sixteen point three nine bílíọ̀nù ni wọ́n ní ṣùgbọ́n ìgbà tó máa débẹ̀ kí nìkan tó bá bẹ̀ hmm. wọ́n ní gbogbo ètò òṣùná yìí o owó tá a fojú hmm. a lè pa wọlé lọ́dún twenty twenty two hmm. lórílẹ̀‐èdè nàìjíríà ẹ ó máa lé díẹ̀ ní tírílíọ̀nù mẹ́wàá tó lóyìnbó ń pè ten trillion. adẹ̀fẹ̀ yá adẹ̀fẹ̀ ná sixteen trillion. mo rò pé ọlẹ́ fẹ́ yà ni. irọ́ a fẹ́ nà owó oṣù náà ni. iye tó kù yẹn bó la ti wá fẹ́ rọ. iye wa kù yẹn hmm. a máa yà ni ìyá ni o ìgbà tá a ṣe wá dé ìyá ìgbà tá a ṣe wá dé wá dé. ọmọléèrè àṣebí àgbà fẹ́ béèrè béèrè. you ask question. ìbéèrè ìbéèrè. ìtẹ́ ìyá lọ́dún yìí nǹkan. àti máa gbọ́ aláṣẹ wa dáhùn ìgbà tí ó déwájú ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ Ahmed Lawan ní ẹ káàbọ̀ pẹ̀lú agbádá funfun o àwọn náà bá ní ẹ̀kúlé ó ní ẹ̀kúlé wọ́n ní six point two nine trillion tó wà wájú bólẹ̀ ti fẹ́ rí yan ọ̀nà máa yá ni yẹn hmm? ní a ìtẹ́ ti yá tẹ́lẹ̀ nǹkan tó wà nílẹ̀ aláṣẹ wa sọ̀rọ̀ kan ìwé ìròyìn náà gbé o ó ní gbogbo gbèsè tá a jẹ kò tí ì kọjá agbára wa lórílẹ̀‐èdè nàìjíríà láti mm. dá padà mm. wípé a máa a máa máa yá sí náà ni o wípé torí àwọn owó kan tá a yá léraléra lọ́dún tá a wà yìí àti tó lọ òun ló jẹ́ ká jáde kúrò nínú nǹkan tó lóyìnbó ń pè ní recession méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó fẹ́ là wá mọ́lẹ̀ mm. ètò ọrọ̀ ajé yẹn ṣòjòjò ṣùgbọ́n gbàtà wá owó olówó àwa fi sáré dì í kò wá jẹ́ ká ṣubú lulẹ̀ tán. ẹ̀yáwó san gbèsè gbèsè. ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó ní ẹ wò bó ṣe ń lọ nàìjíríà láàrin ọ̀sẹ̀ yìí ó pọ̀ gan ìgbà yẹn ni làwọn àwa dáhùn ó ní aláṣẹ ó ní aláṣẹ ó ní hmm? hmm? ṣẹ́rí hmm? bàbá ó ní àwọn kan tẹ́ máa la tà kẹ́ lọ tà wọ́n tẹ́ bá ti tà wọ́n ẹ̀ rówó pa wọlé ẹ̀ gbúdọ̀ ìyàwó wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ fún aláṣẹ pé àwọn ibi ìfọpo ìwakùsà táwọn olóyìnbó pè rìfànárì tí ò ṣiṣẹ́ ẹgbẹ́ ta àwọn ibi tí ìgbà tí ó ṣe náà kàn yáwó. ṣé àlè tún ṣe ni. owó tó ń gbà lóṣooṣù àtọdọọdún ó ju owó tí wọ́n pa ń bẹ̀ wọ́n pátá pọ̀. ọlọ́run máa ṣe ilá kò tí jẹ́ ká kó tà ká lè fi rówó ni tí èèyàn bá broke nǹkan tó bá ní ló máa fi ń wá owó hmm. wọ́n ní iná náà iná mọ̀nàmọ́ná èyí tí à ń pín tí wọ́n ń pè ní distribution wọ́n ní ẹ̀kúkú ta epo wọn máa rí ah, ah. ninety billion dollar. ṣe bẹ́ẹ̀ ti ta nepa tẹ́lẹ̀. ata ata díẹ̀ ní ata tán káwá káwá ta ìtókù ẹ̀yìn tẹta náà tẹ. táwọn bó ọ̀rọ̀ nàìjíríà ṣe rí ń sin nìyẹn o bó ṣe lọ láàrin ọ̀sẹ̀ nìyẹn aláṣẹ Muhammadu Buhari ó gbé àbádòfin ó gbé lọ́wọ́dún lẹ́gbẹ̀mọ́ aṣòfin wọ́n jọ jíròrò láti jíròrò lọ sí ṣùgbọ́n ní a máa yáwó ni àti mọ̀ bóyá yìí náà ẹ máa yá olówó nẹ́sì à àti mọ̀ jọ̀dúró jọ̀dúró. fáìbì ẹ̀ náà máa yá nàìjíríà lówó. ìṣẹ́jú mélòó. àyà máa. kọ́ńkọ́ òwe àwa yá wa. ẹsẹ̀ bíbélì tí wọ́n tẹ̀lé ní ọ́ ní àwa yóò máa ya orílẹ̀-èdè ní a ò ní tọrọ jẹ. pẹ̀lẹ́ pásítọ̀ mm-hmm. Mm-hmm. pẹ̀lẹ́ pásítọ̀ mm-hmm. ṣùgbọ́n béèrè tí mo fẹ́ bi lórí owó tí ẹ̀yà tẹ̀ ẹ̀yà tẹ̀ ẹ̀yà eh. tẹ̀ tó yà tán. àti ìjẹ gbèsè púpọ̀. ṣé ìgbà tẹ́yìn máa dé orí oyè ẹ bá gbèsè. abá díẹ̀ ńlẹ̀ abá díẹ̀ ńlẹ̀ owó tí grandpa grandpa tó ti sùn Abacha tó wá fi ránṣẹ́ látọ̀run tẹ́ ẹ gbà padà kí lẹ́ẹ̀ fi ṣe ń ṣe. project kan náà la fi ṣe láti nineteen project ń dẹ̀ ní pé Lagos Ìbàdàn express road Onisha, third bridge nǹkan tá a máa fi ṣe lọ́dọọdún ni o ṣùgbọ́n Abacha máa ń help wa o òun nìkan ni ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tó ti jọ́lọ̀ nípè tó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí tọkàntọkàn mm. débi pé tó sábà ti brókì báyìí lórílẹ̀-èdè nàìjíríà gba ẹni wọn kàn máa pọ̀ á ní paris club o olówó àbáṣà kan bẹ ẹ mm. wá gbà padà o mm. united kingdom bank kan o owó àbáṣà rẹ bẹ ẹ wá gbà ṣùgbọ́n gbogbo ẹ bá ṣe ń gbà náà ìyá ni o ṣùgbọ́n ká tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìṣèjọba ìjẹta àwọn gbìyànjú wọ́n clear gbèsè ṣùgbọ́n èyí ò kúrò nbẹ yẹn èyí tó kúrò nbẹ tó kúrò nbẹ yẹn tán ló máa ń mú ògógóró yẹn èmi kò mọ̀ sọ bẹ́ẹ̀ o èmi ìwé tó mú ògógóró yẹn wọ́n yáwó dáadáa wọ́n yáwó dáadáa ṣùgbọ́n eléyìí gbèsè nàìjíríà ò tí ì thirty five trillion ni a jẹ báyìí wọ́n dẹ̀ ti nà wípé títí thirty years sí thirty five years àásán ẹ wo ìròyìn ọ̀sẹ̀ yìí nìyẹn o ṣùgbọ́n ẹ ṣáà máa gbàdúrà pé orílẹ̀-èdè nàìjíríà. ẹ wo ẹ̀yin ará lé ó pọ̀ tá a kó wá lójúmọ́ tòní ẹ̀yin ṣàjẹ́ ká lọ sókè lọ́nà tá a bá padà dé a bẹ̀rẹ̀ sí máa ṣe àgbéyẹ̀wò àwọn oríṣiríṣi ìròyìn lọ́lọ́kanòjọ̀kan tí wọ́n wá nínú ọ̀sẹ̀ ẹ má yí kúrò ńbẹ̀ ẹ má gbé kúrò ńbẹ̀ yorùbá broadcasting network. ybn ibẹ̀ làwọn ẹ mọ̀ yí kúrò stay tuned. ajere ìròyìn ìròyìn ajere. ó ti pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀ rẹpẹtẹ ó ẹ́ kí ló pọ̀ láíláí ló fà. ìyẹn kọ wá sí valentine ìròyìn ìròyìn ló pọ̀ lórí ajere ìròyìn náà ní nìkànnì yorùbá broadcasting network ẹ káàbọ̀ padà ẹ àti tìdé náà nìyẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ ẹ lè darapọ̀ mọ́ wa ẹ̀yẹn ṣáà máa tẹ subscribe button tẹ́ bá ti tẹ̀ báwọn ẹ wọ lọ síbi aago ẹ wà mọ́ sókè ẹ tún tẹ́ tòkè ẹ tẹ́ bá ti tẹ̀ ẹ mọ̀ gbà ní yàjò yàjò torí ìkànnì náà ni ẹ ti mọ̀ rí wò ẹ̀yin bá tún wò yẹn ẹ tún mọ̀ like ẹ tún mọ̀ share ẹ̀yin náà lè di shareholder gẹ́gẹ́ bíi olólùfẹ́ mi bó ṣe mọ̀ ń sọ ẹ jẹ́ wọ àwọn ìròyìn. kó tó di pé a máa wo àwọn ìròyìn ẹ má mm. gbàgbé wípé ẹ lè tẹ YBN sórí nọ́mbà tó ń lọ lójú fọ́nrán <laughs> yìí láti darapọ̀ mọ́ wa lórí channel wa ní Telegram àti lórí WhatsApp wọn sọ pé ẹ tún máa ṣe o ṣe pé Telegram yẹn ní Yorùbá. ìwọ ló mọ ìwọ ló mọ ṣe dandan ni ká sọ Telegram fún wọn Yorùbá. Eh, ìròyìn tọ́wọ́ mi bàbá ṣe ń padà bọ̀ jàre nínú ọ̀sẹ̀ yìí àbàjẹgì hmm? ìṣèjọba alájẹ Buhari hmm. wọn bá tọ́lẹ̀ làfọ́ náà ṣẹlẹ̀ pé. wọ́n ní lásìkò yìí mm. àwọn ṣetán láti fọwọ́sowọ́pọ̀ báyìí pẹ̀lú àwọn ológun oh. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lórí ètò ààbò mm. àfi ká mú kúrò. Mm. bóyá bóyá òun part time tó sọ lẹ́ẹ̀kan pé line over bóyá mò ń gbọ́. aláṣẹ bá ní pé ẹ wo èmi gan ti wá rí i pé a nílò ààbò jákèjádò orílẹ̀-èdè nàìjíríà wọ́n ṣẹ̀ṣẹ̀ rí ni. bàbá ò sọ̀rọ̀ púpọ̀ wọn ò sọ̀rọ̀ púpọ̀ kàn ní lásìkò tá a wà yìí o àtẹ̀mí àtàwọn ológun ìṣèjọba mi á fọwọ́sowọ́pọ̀. wọ́n ṣẹ̀ṣẹ̀ ń rò ni ó yá ìròyìn tèmi eléyìí ló mú mi lọ sí ìpínlẹ̀ Niger tó jẹ́ pé kò jìnnà sílùú Àbújá níbi tí aláṣẹ wà ìròyìn náà ló tún gbọ́ ọmọkùnrin pé ó tún dèlú Àbújá náà níbi tá a ti rí gbọ́ pé láàárín ọ̀sẹ̀ yìí ni o àwọn boko boko onísùmọ̀mí Boko Haram wọ́n ti gba agbègbè tó tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ní abẹ́ ìjọba ìbílẹ̀ ṣìróró ní ìpínlẹ̀ Niger wọ́n ní àwọn ìgbà agbègbè tí a mọ̀ sí abúlé abúlé abúlé ìletò ìletò tó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tó lóyìnbó pè ní five hundred ní àwọn bokoboko wọ́n ti na àsíá wọn síbẹ̀ àwọn náà ṣèṣàkóso ẹ̀ lọ́wọ́ báyìí tó jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ gan wọ́n ní kán padà sílé wọn gbúdọ̀ lọ lé ẹ̀kọ́ mọ́. ara ń tí aláṣẹṣe náà fẹ́ ṣe náà rí èkejì ni pé wọ́n tún wá bẹ̀rẹ̀ sí ní kàn nípa fún àwọn òbí tó bá ti ní ọmọ obìnrin tó bá ti pọ́ ọmọdún méjìlá kó máa lọ lé ọkọ ìyẹn ló jẹ́ pé aláṣẹ wò pé ó ti súnmọ́ tòsí òun bẹ́ẹ̀ náà ní àárín ọ̀sẹ̀ yìí náà ni atúrìkà ipe agbègbè tó tó irinwó hmm. ó lé eh, ní kùjé nílùú hmm. àbújá eh, ìyẹn ti súnmọ́ tòsí eh, ọ̀dọ̀ aláṣẹ dáadáa ó ti súnmọ́ wọn dáadáa hmm. náà ṣe ń wò pé agbègbè tó tó irinwó ni àwọn onísùmọ̀mí ń wọlé sí tí wọ́n dẹ̀ ń gbà ṣàkóso ẹ̀ tí wọ́n wọ̀n ní irin ojú òpópónà tí wọ́n kàn ń wọlé jáde tó ń jẹ gàba ń bẹ̀ wà ní wọ́n gba kọ̀rọ̀kọ́ndú kọ̀rọ̀kọ́ndú tí ò tẹ̀ ní gba ojú òpópónà kankan tí ó sì jẹ́ pé àwọn oníṣòwò míì wọ́n ṣiṣẹ́ láabi láì mọ ìgbà. ó dáa ẹ jẹ́ kẹ́mi ọmọ lọ ìpínlẹ̀ Anambra níbi tí alákòóso fún ìfitónilétí tó ti faraya fún Malami mm. ipe irú irú ọ̀rọ̀ irú ọ̀rọ̀ wo ló ń tẹnu yín jáde yìí bàbá Don Adinu Uba mm. òun ló sọ̀rọ̀ yìí ó ní ah, ah, bàbá àgbàlagbà ni yìí kò yẹ kágbàlagbà máa sọ wúrowúro tẹ̀ ń sọ lẹ́nu yìí mm. ẹ ṣe máa ní kó ń pè fún ìṣèjọba pàjáwìrì ní Anambra níbi tá a ti rí ìpínlẹ̀ Katsina tá a rí Sanfara borno mm. mm. kaduna mm. àwọn ìpínlẹ̀ bẹ́ẹ̀ ní àríwá ìlà oòrùn àríwá ìwọ̀ oòrùn àríwá táwọn oníkókò kò ń dà wọ́n láàmú. wọ́n ṣe rí ti katsina tí aláṣẹ ti wá. bàbá òràn ti mú gòun so wọn rí yẹn. Hmm. wípé ẹ wá ní kọ́ wá di kọ́ wá máa sọ wípé ìṣèjọ state of emergency o ìṣèjọba kàjáwìrì o kó ṣẹlẹ̀ ní Anambra o nítorí pé àwọn fẹ́ ṣètò ìlú oníbàbà ẹ dá padà ń tẹ̀sán yẹn hmm. ìsọkúsọ ni. èèyàn gbọ́dọ̀ máa sọ fún àgbàlagbà pé ẹnu yín rùn ṣùgbọ́n mi tó sọ ṣùgbọ́n àgbàlagbà tó bá sọ ohun tí òde yẹn sọ pé bàbá ń tẹ̀sán òdà ló hmm, bá sọ bẹ́ẹ̀ bó ṣe ń sọ tán báyìí gómìnà wìlí náà ló bá kẹrù ẹ̀ ló tẹkọ̀ létí ó dé Àbújá rẹ́rẹ́ ẹni ẹlẹ́ni ah ìyẹn ní ọjọ́ alámísì hmm. ló bá lọ bá aláṣẹ ṣe pàdé aláṣẹ kí ló dẹ̀ dì ah, látàrí pé a fẹ́ ṣe ìdìbò nínú oṣù kọkànlá lọ́jọ́ kẹfà hmm. ẹ wá ní ẹ̀ẹ̀kan sọ wípé ká ṣe ìṣèjọba pàjáwìrì kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe ah, aláṣẹ bá ní ọwọ́ òun rè funfun nẹ̀rẹ̀ láìwọ gílọ́ọ̀fù o hmm? òun ò mọ̀ ń bí òun ò sọ pé kán ṣe pé pé bàbá sọ bẹ́ẹ̀ o ní ọjọ́ àlàmísì. ṣé màlàmí ló wá ń pàṣẹ fún. àwọn ohun ò mọ̀ ń pẹ́ o gbogbo n tó ń sọ yìí èmi gẹ́gẹ́ bí aláṣẹ eh, sorry Buhari gẹ́gẹ́ bí aláṣẹ torí mi kọ́. Eh, ìwọ náà aláṣẹ ni wọn náà ní ilé wa. Mm-hmm. ní ilé wa ilé wa yẹn mm-hmm. ó ní èmi Buhari gẹ́gẹ́ bí aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà rárá mm-hmm. èmi ò rán wọn pé kán sọ bẹ́ẹ̀ mm. àti pé kí ni ìdí tá a fi máa pè fún ìṣèjọba pàjáwìrì nígbà tó jẹ́ pé kò fẹ́ ṣèdìbò ni èmi ò sọ bẹ́ẹ̀ o mi ò rán wọn níṣẹ́. Hmm. Ọlọ́run á ṣàánú lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin náà ti rí bó ṣe lọ lórílẹ̀‐èdè Nàìjíríà eh, bí wúlé òbí àná Ọlọ́run ló ní kí gómìnà rí gómìnà ó yá gbọ́n ó yá tètè dìde ẹ mm. pé ẹ ẹ má da ìdàkúdà sinmi ní agbada àwọn òròyìn míì tí ó tún já rẹ̀rẹ̀ ni pé ìjọba àpapọ̀ màlámì náà ni ó ní ìjọba àpapọ̀ ti ń gbèrò láti gbé àwọn ìpínlẹ̀ lọ sí ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà ǹjẹ́ kíná ni wọ́n ṣe o wọ́n ní látàrí èlé owó tá a mọ̀ sí vat àti òfin tuntun tí wọ́n fọwọ́ sí tí wọ́n pè ní dídá ẹran nígboro tí wọ́n fọwọ́ sí pé irọ́ o lọ́dọ̀ tiwa o lẹ́kùn gúúsù àgbà àgbà màlàmí ló tún sọ o ó ní ó ṣeé ṣe kíjọba àpapọ̀ pé láìpẹ́ láìjìnà èpè torí kíni ǹjẹ́ kí ló sọ bẹ́ẹ̀ ó ní torí pé èmi gẹ́gẹ́ bí alákòóso fún ètò ìdájọ́ mo mọ̀ wípé àwọn gómìnà yẹn wọ́n fẹ́ máa fi ọwọ́ pa ẹ̀tọ́ ọmọnìyàn àwọn tó ń hmm. kó ẹran jẹ hmm. káàkiri hmm. tí wọ́n ń rìn káàkiri ni ni pé gẹ́gẹ́ bí òfin ta ní lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí a ṣe kọ́ sílẹ̀ ni pé o ní orí ọ̀fẹ́ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀‐èdè yìí láti rìn síbi tó bá wù ọ́ ìbàjẹ́ pé ṣe ló wá ń fi rìn tiẹ̀ tó fi ń pa lòlò lára òun wá ní kó máa rìn káàkiri torí ẹ̀ ó ṣeé ṣe kí wọ́n gbé àwọn gómìnà gómìnà tí wọ́n ti fọwọ́ sí òfin pé dídè fífi òfin de ìdẹ́rọ̀jẹ̀ bó ṣeé ṣe kí wọ́n gbọ́ lọ Malami ni ṣùgbọ́n àwa mọ̀ bóyá bàbá ló ránṣẹ́ o àbí òun ló tún dáwọ́ ilé ìwé aláṣẹ ò tí sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀ tí sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n òun ló tún sọ̀rọ̀ ẹnu ìjọba ìtàgé bóyá tó kì í ó ṣàkíyèsí kankan gábà ṣé wò sọ̀rọ̀ lẹ́nujọ́ mẹ́ta. Mm, àwọn ń sinmi. màlàmí ló ń sọ̀rọ̀ báyìí. <laughs> àwọn ń sinmi. Eh, wọ́n shift ni mm. eh, torí gábà ṣé òun ò sọ sọ sọ débi pé àwọn eh, ya wọ́n ní àrùn. kódà náà ọ̀sẹ̀ yìí náà tí mi táwọn bá gbàgbé mm. àwọn gómìnà wọn sọ ní àríwá ni ẹnikẹ́ni tó bá ti lè fọwọ́ sí pé ìdẹ́ranjà àbí kíní kò ní sí ní ìpínlẹ̀ ọ̀hún. kó bá fọkàn sí pé tí àwọn èèyàn yẹn tán bá wá pọ́n fẹ́ díje du ipò ààrẹ lọ́dún twenty twenty three àwọn ọmọ àwọn ní sí lẹ́yìn wọn o wọ́n hmm. fọkàn sí rárá pé kẹ́ ẹ dá padà hmm. ẹ wo ẹ kẹ́mi tibẹ̀ kí n máa lọ sórí ìròyìn lórí ọ̀rọ̀ àjọ EFCC hmm. ìwádìí fi hàn nínú ọ̀sẹ̀ tó kọjá ìwọ́n ní owó túlùtúlù ni wọ́n mà ti kó jẹ lórí ọ̀rọ̀ ìfẹ̀yìntì pé e, e, e, ìgbìmọ̀ tí wọ́n ṣe fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì owó yẹn pọ̀ míì máa ń fẹ́ sọ owó yẹn pọ̀ gan-an. ṣé bí ṣé mìíràn wọ́n dárúkọ mi náà náà. ìyẹn ṣì mo ṣì ń bọ̀ lọ́dọ̀ tí. torí wọ́n ti ní kọ́mọ ẹ lọ fourteen years péré. Mm, mm, mo máa fi gbẹnu sọ. péré ni o péré. wọ́n ní ah, ní lẹ́yìn tí wọ́n sọ̀rọ̀ yẹn pé owó tí wọ́n ti ná tó yí jẹ́ kí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì máa jìyà òun hmm. yẹn ti pọ̀ jù hmm. ní ibẹ̀ ni adájọ́ okon ló bá bínú tún ṣìwé kan Faisal ọmọ Maina pé hmm. owó tiwa àti bàbá ẹ̀ tẹ́ ẹ kó tì ìyẹn ẹgbẹ̀rún mẹ́tàdínlọ́gọ́jọ hmm? one hundred and fifty seven billion. ó já mi lára jẹ owó olówó hmm? léegun wọn ná. Ah, bàbá wa ní hmm. lẹ́yìn àtótó arére àwọn agbẹjọ́rò tí wọ́n jẹ́ ká mọ̀ wípé ìwọ lọ sí àkáǹtì. yẹn fowópamọ́ kan. sí uba bàbá tiẹ̀ wá ń kó owó rọ̀gùrọ̀gù ó ń kó síbẹ̀ ń bá kó pamọ́ ni. ìwọ máa ń bá tọ́jú ẹ̀. ẹ kó lónìí. ẹ kó ló. ajépo lájà kò ń ṣọlẹ. ẹni tó gbà lọ́wọ́ ẹ̀. òun gangan ni. ọmọ yẹn. adájọ́ òkò ló bá bínú. kí ni mo lè ṣe fọmọ yìí. ó wò lọ wò bọ̀ ló wò lọ wò ní. ṣeré lọ. lọ máa gbafẹ́ ọdún mẹ́rìnlá péré lọ́gbà àtúnṣe eh. kò pọ̀ kò pọ̀ kò pẹ́. ká tó gbò ṣayọ ti pé. ṣùgbọ́n kò ní tọ́ sẹ́mi àti ẹ̀. àmì ọlọ́run. kò ní tọ́ sẹ́yìn dẹ́wò wa. àmì òun bá ṣe ṣàmì. ẹ̀yin náà má wù wà. wọ́n bá ti ní kí ọ̀nkú máa hmm. lọ sí ọgbà àtúnṣe hmm. ọdún mẹ́rìnlá. Eh, ọgbà àtúnṣe kí náà túnṣe. ọgbà àtúnṣe náà ń pè hmm. gbogbo wa náà sọ wípé káyé pè ní ọgbà ẹ̀wọ̀n ọgbà àtúnṣe ni wọ́n ń pè dé nìyí. àtúnṣe àtúnṣe ẹ wò ó lára àwọn ìròyìn kan tí ó tún jà rẹ̀rìn láàrin ọ̀sẹ̀ yìí níbi gbogbo àwọn àgbààgbà ìrìnàgbọ́ òṣèlú PDP báwọn náà ṣe ń tako ìyàwó Buhari ní àwọn tó tún wà nínú ìṣàkóso lọ́wọ́lọ́wọ́ báyìí táwọn náà ní ẹ wò ó àti Buhari o àti Ahmed Lawan àti Gbajabiamila ẹ̀yìn píìsì wọn hmm. èmi kọ́ mo sọ CUPP Coalition of United People's Party náà kóra wọn wọ́n ní àwọn àgbáríjọ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọ́n ní ìṣèjọba Buhari kò ní tọ́ni kò ní ìdarí tó péye. tá a bá ti wáyé àwọn mẹ́tẹ̀ẹ̀ta. wọ́n wá ní ìkejì náà àti àwọn ahmed lawanu àti gbajàbíàmílà eh, gbajàbíàmílà ẹni ṣe lẹ́kàn máa ń lù wọ́n lù wọ́n lù wọ́n ní wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lù gbèsè lù gbèsè lù gbèsè. àníkó ní sùúrù eh, kì í má sọ̀rọ̀ eh, mi ò tí fẹ́ bínú. nígbà tí wọ́n bá ti yọ ààrẹ hmm. wọ́n ti yọ gbàkejì àdídà tí máa bẹ̀rẹ̀ kọ́ṣọ́ yọ àbọ̀ rẹ̀ hmm. tán wá yọ olórí ilé ìgbìmọ̀ asòfin hmm. náà bá tún yọ olórí ilé ìgbìmọ̀ aṣojú sọfẹsọ nàìjíríà di korofo nígbà ayé ni. Ah. a yan lomi a yan lomi ṣé wo lè ṣe ni ṣé wo lè ṣe ni sọ̀rọ̀ ẹ o fẹ́ kó dàbí ọ̀rọ̀ tí ẹnìkan náà sọ láàrin ọ̀sẹ̀ yìí ni tí Sàràkí ní ẹ̀yin ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà ẹ má díje dupò lọ́dún twenty twenty three orí tẹ bá díje ẹ ní wọlé ah. èmi kan mo sọ Bùkọ́lá Sàràkí ni kí ló sì fà á Eh, ìròyìn jẹ́ kó dimọ̀ pé àti Bukola Saraki tó ti gbà kọ́rí jẹ́ adarí ilé ìgbìmọ̀ asòfin àgbà àti David Mark hmm. tóun náà ti gbàkan rí jẹ́ adarí ilé ìgbìmọ̀ eh, nígbà kan rí àwọn méjèèjì nínú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n jọ ń fà á sọ́tún fà á sósì pé eh, bí David Mark ṣe ń wò pé òun fẹ́ lọ jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú PDP náà ni Bukola Saraki lòun wòye pé èmi náà fẹ́ lọ jẹ́ ààrẹ lọ́dún twenty twenty three ó wá ní ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹrù àgbà ni hmm. kì í ṣe ohun tọmọdé lè hmm. sí ẹni Bukola Saraki ẹrù ẹyin ẹyin boys ẹyin young men ẹyin ọ̀dọ́. kakuku ló kọrin fún ọ pé ẹyin youth ẹ lọ sẹ́ńpẹ́ ẹgbẹ́ kò hmm. tí ì kàn yín àwọn àpèyìn kò tí kan. ṣẹ́yìn náà máa la èmi sì ń béèrè lọ́wọ́ àwọn akọ̀rọ̀ ìṣùgbọ́n rẹ ní dábìlì bẹ́ẹ̀ yìí máa bá mi dáhùn. pé àtìgbà tá a ti wà primary school náà ní àwa ni ògo ọjọ́ ọ̀la orílẹ̀-èdè nàìjíríà pé we are the future we are the hope of tomorrow pé ìgbà wa ni hope yẹn ìrètí yẹn ìgbà wa ni ìrètí yẹn máa dé nígbà tí àwọn àgbààgbà tán ti jẹ́ láti o ti jẹ gómìnà o ti jẹ iye aṣòfin o tún fẹ́ jẹ ààrẹ o wá o tún wá ẹgbẹ́ aṣòfin o wá ń sọ sìn pé àwọn ọ̀dọ́ ò tí ì gbúdọ̀ díje dupò ẹ̀yin náà máa ro ẹ̀yin ọ̀dọ́ ẹ máa ṣí ẹ̀ torí ọ̀rọ̀ yóò kan gbogbo apá tákájọ polongo ẹ̀ pé àwọn tó fẹ́ dì wá lọ́wọ́ mú ká má débi tá à ń lọ táwọn náà bá pariwo síta bóyá àjọ àgbáyé wọn á gbà wá lọ́wọ́ wọn. nígbà tí wọ́n sọ̀rọ̀ Olúṣọlá Sàràkí àti David Mark mm. ọ̀kan gbòógì inú ẹgbẹ́ òṣèlú APC. sáwọn ẹnìkan jẹ kílù fẹ ni. life begins at fifty. fifty. nǹkan ni wọ́n máa ń tẹ̀kẹ́ ló máa ń mú kókó kó fifty nǹkan ló máa ń mú kókó kó. no no no no no what, what do you mean fifty. yeah. àádọ́ta. bó o ṣe wà tó bá fifty o sì yànjú lójú mi. ok ìyẹn ní ti lé níta náà o. bẹ́ẹ̀ náà ni eh. ok continue. Joe Igbokwe hmm. ló wá pe àwọn ọmọ Nàìjíríà hmm. Joe dẹ̀rẹ̀ òun la mú gbálẹ́gbẹ̀ fún eh, gómìnà ìpínlẹ̀ Èkó ọmọ yìí náà sanwó ara àwọn amúgbálẹ́gbẹ̀ ah. aid eh. wọn pe aid ló bá pe ọmọ Nàìjíríà lónìí ah, ah. etí yín mélòó àwọn èèyàn bá ní méjì méjì kí lẹ fi ń gbọ́ ọlọ́rọ̀ hmm, ẹ má jẹun tán yìí ẹ má dìbò fún ọmọ Ìgbò tó bá jáde o kódà ẹ má fọkàn tán wọn rárá torí wọn ò ní ṣe fọkàn tán yẹn ah, ah. kí ló dé tí ìbéèrè táwọn yẹn fẹ́ wá ní ọ̀ oh. ó ní ẹ̀yin fẹ́ dìbò fẹ́ni tó máa jẹ́ kórílẹ̀-èdè nàìjíríà pín yẹlẹyẹlẹ ni ah, ó ní ẹ máa gbàgbára fún ẹni tó máa sọ orílẹ̀-èdè yìí di pieces ẹ wò ó ìyẹn dẹ̀ tí kì í. ẹ má fọkàn tán ọmọ ìgbò tó bá fẹ́ díje dupò ààrẹ hmm. nítorí kò sí tí ò lè ṣe ó ní lóòótọ́ ló mm. jẹ́ wípé ní gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè yìí mm. wọ́n fìyà jẹ wọn mm. ó ń lòótọ́ náà fìyà jẹ àwọn ó ní ṣùgbọ́n táwọn bá ní káwọn pín náà ń tó máa kàn wọ́n náà ò ní ju bẹ́lẹ̀ ń já báyìí lọ. ṣùgbọ́n orílẹ̀-èdè lórílẹ̀-èdè ń jẹ́ kó sí kékeré orílẹ̀-èdè. ẹ o mọ̀ pé ìrì tó ìlú gangan ni. ẹ nǹkan tó ṣe tí ẹ yé ó ń tún ibi tó ti ń jẹun ṣe ni wọ́n ní bọ́ẹnu bá jẹ ojú ẹ àbí ojú tí kò fẹ́ òun túbẹ̀ tí òun dírẹ̀ síbẹ̀ òun dírẹ̀ síbẹ̀ òun dírẹ̀ síbẹ̀ ni. nínú ọ̀sẹ̀ yìí náà ni ṣá ó ṣàtúnyẹ. ṣé òǹkọ́ lọ dáná sunlẹ̀? ọ̀rọ̀ tó sọ yẹn wọ́n ba wílé <laughs> àwọn ọmọ mi tọ̀gọ̀ wọ́n ba wílé. a ní kó má máa fi gbẹnu sọ báyìí káwọn ará lè gbọ́. ń pé kí ni ipò ọmọ kan dáná sun lé ẹ. <laughs> wọ́n wá ní èkó ló ti wò ní cctv pẹ́ẹ́lẹ́ ọmọ tó ní cctv wà ó ó ó ó kọ̀ dé síta ó kọ̀ dé sínú ó wá ń tọ̀ sínú ilé ó kọ̀ dé síta ó wá ń tọ̀ sínú ilé ó mọ̀ kó máa bá òun wí wọ́n yà bá a bá wí. wọn ò dẹ̀ bá wí púpọ̀ náà ló ní fẹ́rẹ́jọ́gì náà. ẹ wò ó èmi ò ní fọwọ́ òsì júwèlé bàbá mi. èmi ò ní fọwọ́ òsì júwèlé bàbá mi o. Oòduà lèmi o. tọkàntọkàn. Yorùbá lèmi o. n wà ní gbèsè yìí kankan o. ètò á ti máa da tó bá ti yá ọlọ́run á gbàdúrà wa wá ní Yorùbá ní ṣàyà báyìí ó yá ibi kan fẹ́ lọ́jà rẹ. Yorùbá gan máa sọ pé ọmọ tó sọ lẹ́nu. sàpòyàkọ́ ẹ wo ẹ jẹ́ kí n tún mú àwọn ìròyìn kan ṣùgbọ́n láàrin ẹ̀sẹ̀ kọ́lọ̀ ń ṣàlùwà ni ìròyìn ìbànújẹ́ pọ̀ gan-an kọ́lọ̀ ń ṣàánú fún un kí bàjẹ́ má délé tiwa kó má délé tiyín náà ni torí ẹ máa gbọ́ wọ́n jí wọn gbé lọ́tún wọ́n jí wọn gbé lọ́sì wọ́n jí wọn gbé ní sàǹfàrà wọ́n jí wọn gbé ní Katsina wọ́n jí wọn gbé ní Kaduna ṣùgbọ́n ẹ wò kò ṣeé sọ ṣùgbọ́n ìkan tó wá tún dà ó tún dùn mọ́ọ̀yàn hmm. ni màá wá mú wá wọ́n ní ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá o pé wọ́n rí àwọn ọ̀dọ́ tí wọ́n tó mẹ́tàdínníàádọ́wàá hmm. hmm, one hundred and eighty seven gbà padà ní àkóló àwo ní kànájọ́gbọ́n ní sàǹfàrà ìyẹn lèmi mú wá tèmi ò fẹ́ ká gbogbo àwọn èyí tí wọ́n ti jí gbé àti àwọn èyí tó ti pa. jẹ́ ká kúkú bá wọn fẹlẹ́ náà kún àwọn àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo hmm. wọ́n mú Kúnlé balẹ̀ nígbà wọ́n mú balẹ̀ tán ẹni tí wọ́n lọ jí gbé ní ìpínlẹ̀ Ògùn ní Waterside náà mm. bá gbà yẹn lọ́wọ́ ẹ̀ oníṣòwò kan tó ń jẹ́ Sakirudeen mm. tí wọ́n jí gbé ní Waterside wọ́n wá gbé lọ ìpínlẹ̀ Ondo. ẹ wọ́n sún mọ́ra wọn. ńgbà wọ́n wá gbé débẹ̀ ni wọ́n tún sọ fún pé mílíọ̀nù mẹ́wàá lọ́ fi máa gbẹ̀ lẹ̀ mm. làwọn fámìlì ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní dúnàdúrà wọ́n bá ní ọ̀dẹ̀ lọ mú mílíọ̀nù méjì wá bí wọ́n ti ní káwọn gbé kúrò níbi táwọn wá káwọn lọ kọ́ ṣe ọwọ́ àmọ̀tẹ́kùn ọ̀pọ̀ àwọn àmọ̀tẹ́kùn ṣe gbáyà wọn. wọ́n yọ gínígíní ni mm. yíyọ gínígíní tójó rẹ̀ kọ́ wọ́n yà yọ gíní wọn yọ sí wọn lọ́wọ́. nígbà tó níbi tó ti fẹ́ máa ṣagídí pẹ̀lú wọn àwọn yẹn bá mú balẹ̀ wọ́n ṣe gbẹni tó jí gbé lọ́wọ́ ènìyàn. ọpẹ́ o ọ̀rọ̀ ẹ̀wọ̀n ló dàbí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ìta rí láàrin ọ̀sẹ̀ yìí náà ni o mm. àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà yàyà mẹ́fà mm. good good good méje yàyà mẹ́fà níbi tí wọ́n ti mú àwọn Fúlàní tí wọ́n ti di ajínigbé ní ìpínlẹ̀ Ògùn níbi interchange bí hmm. ló fẹ́ pé àbí ló fa pé ẹ rí àwòrán yẹn ẹ rí bẹ́ẹ̀ ló fẹ́ kéyìn mi yọ ẹ wọ́n rí wọn. wọ́n tún fẹ́ máa ṣàgídí. wọ́n tún fọ́ọ̀lì ní pé hmm. wọ́n ní àwọn ya wọ́n deflate wọ́n jo táyà wọn kí náà jẹ́ kó jo táyà ṣé yìí mọ̀ ẹ̀yin ẹ̀ wá o fọ́nrán yẹn ẹ rí wọ́n fọ́ ẹsẹ̀ wọn ni wọ́n lè lọ mọ́ ṣùgbọ́n nǹkan tó ṣe ní ní kàyéfì ni pé hmm. àwọn Fúlàní tá mọ̀ sí ọlọ́pàá kò sẹ́ni tí ó wọ̀ pé ọ̀pá kan ni Fúlàní fi ń da igba màálù ló ti wá di pé ak forty seven tí wọ́n sì dínkù dáadáa pẹ̀lú àwọn ọta àbọn tí wọ́n ti lóòdù tó lé ní igba ni ó wà hmm. lọ́wọ́ wọn ẹ ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá wọn ṣe o bí mo sọ lẹ́gbẹ́ ọ̀rọ̀ tí ò dùn ó pọ̀ irú sanfara tí wọ́n ti rí àwọn ọmọ jígbé yẹn tí wọ́n rí àwọn ọmọ gbà padà níbẹ̀ náà láàrin ọ̀sẹ̀ ni pé àwọn oníkanjọ́ pé wọ́n wọ àwọn abúlé méjì kan wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ wẹ́wẹ́ ní sanfara ah. náà wọ́n pa wọ́n gan àwọn ọmọ wẹ́wẹ́ àwọn táwọn. ẹ̀fọ́ kan náà tún lọ ní àárọ̀ àná ọjọ́ mm. ẹtì náà mm. tí wọ́n ní àwọn kan yàwọ̀ ìpínlẹ̀ Ebonyi tọ́kọ̀ ah. bẹ̀rẹ̀ sí ní máa lórí ọ̀kadà. orí ọ̀kadà ni orí ọ̀kadà ni orí ọ̀kadà ẹni o wọ́n ní ìròyìn tó tiẹ̀ gbé ní pé àwọn oníkanranjọ́gbọ́n àwọn agbébọn pé ẹ̀jẹ̀ ni wọ́n fi kún gbogbo Ebonyi hmm. torí nígbà tí wọ́n yin ìbọn yẹn wọ́n pa agbẹjọ́rò méjì mm-hmm. wọ́n pa ọlọ́pàá méjì àti àwọn aráàlú méje wọ́n ní lọ́sàn-án gan ni wọ́n gbé ọ̀kadà dé òun la ṣe rò pé ibo la wa ń lọ lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n aláṣẹ ti ní aláṣẹ ti láwọn máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn wọ́n ṣe máa fọwọ́sowọ́pọ̀ àwọn ológun hmm, kan tó lè mú hmm, ìyanu àṣẹrẹ. ó dáa ẹ jẹ́ kẹ́mi lọ sọ́dọ̀ àjọ NDLEA hmm. wọ́n rọwọ́ tó arákùnrin kan nínú ọ̀sẹ̀ tó ń pè ní eh, eh, Jeremiah kí ló ṣe pé wọ́n bá oògùn olóró lọ́wọ́ ẹ̀. jẹ́kì ṣe tó fẹ́ travel tó tún gbé sínú passport. òun àti ìkan tí wàá wà olúfẹ́mi abbas nìyẹn ń jẹ́ hmm. ìyẹn ìkọ̀tún ni wọ́n ti gbé yẹn ah. ọmọ kékeré ni o wọn lọ́mọ ogún ọdún. kílò irinwó kilograms òun ni that's four hundred kilograms. four hundred. òun ni oògùn olóró tán bá lọ́wọ́ ẹ̀. igbó ni àbí cocaine cocaine ni àbí heroin heroin ni àbí skokin mm. ọmọ ogún ọdún mm. ó gbìyànjú. wọ́n wá ní kí ló fi ń ṣe ó ní wọ́n má ní òun lára òun ṣe òun fi ń ṣòwò ní o mm. wọ́n wá ní pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó ṣe yìí o lábẹ́ òfin tó de àjọ NDLEA o ìyẹn àjọ tó ń gbógun ti àṣìlò oògùn olóró àti oògùn wípé èyí tó ń ṣàkóso àjọ yẹn ti ọdún two thousand and four tí wọ́n ṣe kò sí story kò sẹ́jọ́ wẹ́wẹ́ ló ń jẹ́ bẹ̀ hmm. gbogbo ọjọ́ ayé ẹ̀ báyìí ọgbà àtúnṣe ló ti máa máa rí. Hmm, hmm. lórí ọ̀rọ̀ ndla yìí náà ni ìròyìn lè tó jáde lẹ́nu ẹni tó jẹ́ alága àjọ ndla ajagunfẹ̀yìntì buba maruwa tó ti gbà fọdé jẹ́ gómìnà ológun ní ìpínlẹ̀ èkó ó ń ṣiṣẹ́ takuntakun ṣùgbọ́n láàrin ọ̀sẹ̀ ó sọ̀rọ̀ jáde ní ìpínlẹ̀ èkó ó ní àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n lé ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún mẹ́rìnlá àti ọ̀ọ́dúnrún ìyẹn fourteen point three million ni àwọn ọ̀dọ́ tó ń lo egbòogi olóró jù báyìí hmm. ó wá dárúkọ ẹ pé ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ ni wọ́n pọ̀jù sí tí wọ́n ti ń lo egbògi olóró tí ó sì jẹ́ pé láàrin àwọn ọmọ ọdún mẹ́rìnlélógún sí márùndínlọ́gbọ̀n wípé àwọn ni wọ́n ń lo egbògi olóró tó ní tẹ́ àbá sì tètè wá àtúnṣe sí ó ṣeé kí ọjọ́ iwájú orílẹ̀-èdè nàìjíríà kó má lọ déédéé torí àwọn ọ̀dọ́ tó sì máa ń rò pé àwọn náà ní ògo orílẹ̀-èdè yìí lọ́jọ́ ọ̀la pé wọ́n ti di onígbáná wọ́n ti di onídrug. ohun tí èmi tiẹ̀ máa ń sọ fáwọn òbí ni pé ká má sọ wípé ọmọ mi tutù. ah tutù yẹn ó ti mú un gan ni. àwọn tutù yẹn gan gbà míì. ah tutù. wọ́n tó fura sí. àwọn tutù yẹn náà ló ń fa o. ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí là mójútó àwọn ọmọdé yìí hmm. irú ọ̀rẹ́ wo ló ń bá rìn Mm. irú iṣẹ́ wo ló ń ṣe àwọn àgbà bọ̀ wọ́n náà mọ yín ò ṣàgbàfọ̀ ó ń kaṣọ wálé ẹrójú olè ẹ̀ mú mm. Mm. ẹ jẹ́ káwa náà gbìyànjú ká má ẹlòmíì tó bá fẹ́ bá ìyàwó ẹ̀ gbafẹ́ tó fẹ́ yílu ìyàwó ẹ̀ ó fẹ́ lé níjọba ni kó tó wá bóun ṣe. ẹ má ẹ̀ka fi gbogbo ẹ̀ lẹ̀ fún ìjọba ẹ jẹ́ káwọn náà gbégbé sẹ̀. èrò bí wọ́n ṣe ń sọ láàrin ọ̀sẹ̀ yìí ni pé olóyè Sunday Adéyẹmọ tí wọ́n fi hàn Sunday Igboho ni pé òjòjò ń ṣògùn wọn ara ògùn ò lé nínú ibi tí wọ́n fi wọ́n pamọ́ sí ní orílẹ̀-èdè olómìnira Benin láàrin ọ̀sẹ̀ yìí tí wọ́n sì ti ń kọ́ pé ó yá gbogbo ìgbésẹ̀ ni wọ́n ti ń gbé báyìí láti lè jẹ́ kí àwọn onítọ́jú kí wọ́n tètè gbé e pé kó bá di pé olóòótọ́ a kú sípò ìkà àní rí wàhálà lórúkọ Ọlọ́run ṣùgbọ́n ẹ jẹ́ ká náà tó máa sọ eléyìí NAFDAC wọ́n sọ ọ̀rọ̀ kan àbí ọ̀rọ̀ pé wọ́n fi ń kìlọ̀ ni o ẹ jẹ òkú adìẹ àti òkú tòlótòló àṣẹ àyè la máa wá jẹ ni. òkè wá ṣerú àyè yẹn ẹ má jẹ èyí tí wọ́n ti sin èyí tí olóyìnbó ń pè ní frozen chicken and frozen turkey wọ́n nítorí pé àwọn tí wọ́n ń lò fún formalin lolóyìnbó ń pè é tó sì jẹ́ pé òun ni wọ́n ń lò láti fi ṣe ìtọ́jú òkú wọ́n ní òun gangan ni ó sì léwu fún ìlera àti àgọ́ ara pé ó ń fa àìsàn jẹjẹrẹ ni o àti nǹkan míì sí àgọ́ ara wọn sọ lọ́sẹ̀ yìí Sunday Igboho bẹ́ẹ̀ ìròyìn máa pọ̀ o ṣé ká máa kàrí ṣò. ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣó rántí ohun tó ṣẹlẹ̀. èmi tí mo fẹ́ sọ pé kó o sì fara balẹ̀ o igi ọdún igi ọdún hmm. ọgọ́rùn-ún ọdún eléyìí ìròyìn kàyéfì ni o. Mm. wọ́n ní ẹni ìjà ọba ló ń pẹ́ ẹ lọ́kùnrin o ẹni ò rí nǹkan rí lónìí kìnnì kan ò sí o bẹ́ẹ̀ yóò ti ẹ̀dókò ẹlòmíì àlòkò ah, bàbá ló tóbi jù oko dáàdì mi ló láàjì jù ló ti rí o hmm. ní àárín mhm. ajé ní nǹkan bíi aago igi ní agbègbè sábó ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn gangan gangan hmm. ibẹ̀ ó gbólulẹ̀ wọ́n ní jì nǹkan ní wẹ́rẹ́ àfi wì ó gbẹ̀mí èèyàn mẹ́rin akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo òṣè special ọ̀yọ́ àti obìnrin kan obìnrin yẹn nǹkan tó dùn mí ni pé obìnrin yẹn gbọ́mọ pọ̀n hmm. ó tún fa ọmọ lọ́wọ́ igi ìwó pa wọ́n ó wó pa ọ̀kadà ó ṣe ọ̀kadà léṣe ṣe mú ó ba ọkọ̀ akérò jẹ́ wọn àwọn yẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ àdá tì í pé gé gbogbo ẹ̀ka ẹ̀yẹ ṣe kinní kan o á gé tán ni o á ṣe kinní kan ni o ṣùgbọ́n kí ni kàyéfì bẹ̀. kí ni. ìgbálẹ̀ máa mọ́ lọ́jọ́ kejì igi ti dìde. Hmm? Hmm. igi dìde. ó tún ti fìdí múlẹ̀ padà. ó dúró digbí ẹni hmm. èmi ẹni tí kù ẹlẹ́fẹ́ pa mí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rẹ̀ wọ́n ní igi ẹni tẹ́ni bẹ́ẹ̀ gi lójú igi arúwé ó túmọ̀ sí pé ó tún ti padà ó ti di àtúnbí igi yẹn tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ó ti lo hundred years ó wó lulẹ̀. ó tún wá tún rẹ̀ bí. ó tún ṣẹ̀ di àtúnbí báyìí ni. ìgbà tí eléyìí wá ṣẹlẹ̀ kábíyèsí ikú bàbá yeye. wọn kú tí kò gbọ́dọ̀ pa ọmọ àrùn tárùn gbọ́dọ̀ ṣe. ó yá o ọmọ òfò ọmọ àdánù èmi kọ́ mo sọ o. oríkì. Lámídì Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ bàbá yẹni èrèrú ẹlẹ́rìí o. bàbá náà tẹkọ̀ létí débẹ̀. àbí kí n débẹ̀ o. wọ́n á rí inú fọ́nrán. bàbá débẹ̀ bàbá sọ̀rọ̀. kábíyèsí débẹ̀ o. ẹ̀yin ará sábó ẹ̀yin ará ọ̀yọ́ èrè eléyìí o torí igi mo bá a láyé ni o. Hmm. ṣùgbọ́n eléyìí tún jẹ́ kàyéfì o. òun náà la ní kí kẹ́yìn náà kẹ́ tún wò pé mẹ́wàá ń bẹ ń dún ní o. bàbá wa sọ̀rọ̀ kan nígbà tó hmm. lọ bàbá ní a máa sọ bí ìdìbì tí wọ́n ti máa máa wá wò bí tourism mm. àwọn òyìnbó ń pè pé mm. àwọn èèyàn máa wá láti máa wá wò òun rè o mm. kì í ṣe pé a ṣe ayédèrú ẹ òótọ́ kì í ṣe ayédèrú o bákan náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ làwọn ọlọ́pàá pàdé ọmọdé kékeré kan ìyá ìyá ẹ ló sọ̀rọ̀ síta pé ṣúdẹ̀ ga girama káwọn ọlọ́pàá pàdé ọmọ ọmọ òun owó tí ó jẹ́ pé apá alápá ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ la fi kó jọ kó fi gbalé àti owó alájẹmásùn owó oh. ló dẹ mọ̀ owó. gbé kinní kan lé kinní kan. Mm, gbé kinní kan lé lanta. Mm. Mm, tí màmá tán tí wọ́n kó jọ fọmọ ẹ̀ láti fi gbalé àwọn afurasí ọlọ́pàá. wọ́n furasí pé ọlọ́pàá ni. torí pé mi ò ní pè wọ́n lọ́lọ́pàá. wọ́n furasí pé ọlọ́pàá ni wọ́n nígbà tó ní wọ́n wọṣọ ọlọ́pàá wọ́n lè má jọ ọlọ́pàá. lọ́ba pàdé ọmọ yìí wọ́n bá gbowó gbowó lọ́wọ́ ẹ̀ ìwọ wo inú ìròyìn owó ẹ̀ iye tó ah, kówó yẹn. ẹ ẹ gbẹ̀rún lọ́nà àádọ́jọ one fifty thousand naira péré hmm, péré nìyẹn torí only àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀. wọ́n gbà lọ́wọ́ ẹ̀ hmm. màmá yẹn wá ní pé ohun bóun ṣe wà yìí ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ làwọn gan wà hmm. òun ò tiẹ̀ fẹ́ni tó máa gbóhùn lẹ́mìí sókè torí òun gan ìfúnpá òun ga. ká ló máa wá dá padà. àǹtí wa mọ̀ báyìí wọn náà sì ń ṣe ìwádìí lórí ẹ̀ bákan náà ìròyìn eléyìí ó pa mí lẹ́rìn. kí ló rí. bàbá tó ti fẹ̀yìntì nílé iṣẹ́ àwọn tó ń fi lẹ́tà ránṣẹ́ náà post hmm. bàbá bá ra àwọn ọmọ jòjòló ọ̀dọ́ la ń gbá tán dúró dáadáa sọ́nà ń wáṣẹ́ bàbá bá ní màá bá yín wáṣẹ́ ń hmm. tà kọ̀ nílò ni pé ẹ̀yẹn ṣàgbà kẹ́mi àti ń ṣe yìnkẹ́ yìnkẹ́. bàbá ò bàbá ò bá tí wàá mú lẹ́lẹ́yọ kọ̀ọ̀kan o ẹ̀yin méjèèjì lẹ́ẹ̀kan ni máa ẹ̀ka wọn àlè gbọ́ ibi bàbá ti wá kọjá yìí ẹ̀ hmm. tó ti máa méjèèjì tó kó wọn pọ̀ bàbá bá dé pé òun fẹ́ lọ fún sáré o á fi wì. ìṣàn méjì court bàbá jábọ́. mo sọ ìpínlẹ̀ ìpààyàn lẹ́yìn. èmi náà kà láàrin ẹsẹ̀ yìí bàbá wó lulẹ̀. làwọn ọlọ́pàá bá débẹ̀ ah, kí ló ṣe bàbá. erin wo. làwọn ọmọ bá ní erin ló wò. àjànàkú ò lè dìde. fúnra bàbá ni bàbá wó lulẹ̀ ń hmm. báyìí ń báyìí ni. ẹ ṣe wá jẹ́jẹ́ o. àdéhùn tí. àjọ ni o. ó wà láàrin àwọn àti bàbá o. Hmm. pé àfi bá bá ṣe dìde pé káwọn ò lọ fún sáré lórí wí o hmm. lẹ́ni bá wó lulẹ̀ o. àjànàkú wà lè dìde mọ́. àjànàkú jẹun bẹ́ẹ̀ o hmm. ibi tájànàkú gbà wá. ẹ wo lára àwọn ìròyìn kan tó tiẹ̀ tó ń dàbí ọ̀rọ̀ tó ṣe dáadáa lórí ètò òṣùná orílẹ̀-èdè nàìjíríà láàrin ọ̀sẹ̀ yìí ni bí gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún wọ́n sọ̀rọ̀ kan nítorí lọ́wọ́ tá a wà ní ọ̀sẹ̀ tó lọ yìí náà ni wọ́n ń ṣe ìpàdé pé kí àwọn ètò pínre láre mm. ọ̀kan gbọ́dọ̀ jù kan wọ́n ṣe pé àwọn owó tó ń jáde láti inú àpò ìṣúná ìjọba padà sí àwọn ìpínlẹ̀ wípé kó lọ sókè sí i mm. gẹ́gẹ́ bí ìròyìn ṣe jọ kó nímọ̀ pé gbogbo tí ìjọba àpapọ̀ ní à ń pa à ń pa àwa tá a wà nípínlẹ̀ náà là ń pa ránṣẹ́ mm. àwa náà ló yẹ ká tún máa gbà ṣùgbọ́n wọ́n ní ibi ìpàdé tí wọ́n ṣe ní ìpínlẹ̀ èkó tó jẹ́ ti ẹkùn gúúsù ìwọ̀ oòrùn tí àwọn gómìnà gómìnà mẹ́fẹ̀ẹ̀fà ibẹ̀ ni gómìnà abiodun tí wọ́n sọ pé èyí tẹ̀ ń fún wa tó jẹ́ ìdá mẹ́rìndínlọ́gbọ̀n àti díẹ̀ yẹn twenty six point seven percent tí ìjọba àpapọ̀ ní àpàdé pé kò ká nǹkan kan tó bá ti ń di tọ̀rọ̀ ìdàgbàsókè bẹ́ẹ̀ ẹ sì ẹgbàá hundred percent lọ́wọ́ wọn kò tó làjì ń tán fi ránṣẹ́ ẹ wá fi ìlàjọ ránṣẹ́ sí wọn ló wá ní ẹ fún wa ní ìdá márùndínláàádọ́ta forty five percent ká lè mọ̀ pé ẹ̀yin ẹ gbà tókè o ṣùgbọ́n ẹ dá padà fáwọn náà kí àárín ọ̀sẹ̀ náà ni gómìnà ti sọ pé èmi o gẹ́gẹ́ bí gómìnà o mi ò fọwọ́ kan owó àwọn ìjọba ìbílẹ̀ ogun. tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn torí àwọn ìjọba ìbílẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn kàn yín pé kò sí iṣẹ́ àkànṣe kò sí ìdàgbàsókè ní àwọn ìjọba ìbílẹ̀ látàrí àìsí owó ẹni gómìnà wa ní èmi tèmi o owó tí wọ́n bá kó wá láti òkè fún àwọn ìjọba ìbílẹ̀ èmi kì í fọwọ́ kàn mò ń dá padà sí ọwọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó ní ìròyìn yẹn ẹ jẹ́ kẹ́mi ìròyìn méjì tó kù lọ́wọ́ mi ni màá fi káàdì ẹ̀ lápá ọ̀dọ̀ tèmi alákọ̀ọ́kọ́ òun ni ilé ìjọba iléeṣẹ́ tó mójútó ètò ẹ̀kọ́ hmm. nílùú Àbújá ọ́fíìsì wọn l'Àbújá iná làǹbẹ̀ ni. ó lànà hmm. ó dó tí ó jó pátápátá kò jó tán. n kú ọ̀yàrí lẹ́nu ni pé wọ́n ní fọ́ngbọ̀n ṣẹ́jú ni wọ́n fi pe àwọn panápaná pé ẹ máa bọ̀ ọ́fíìsì ìjọba. ọgbẹ́lẹ̀ wà lábùjá kò sómi. ọ̀nì lẹ́yìn àgbọ̀n ṣẹ́jú náà tó dé kò sómi. ìyẹn ni pé tó o bá pè wọ́n a ní rí jàǹbá náà hmm. a ní rí náà ẹ ṣáà máa jà mí náà tó bá tó bá ti pè wọ́n Mm. tí wọn ò tètè dáhùn ẹ mm. má jà bí mi. Mm, toró ṣẹlẹ̀ l'Àbújá wọn ò rí nǹkan ṣe sí. wọ́n ní lẹ́yìn ọgbọ̀n ṣẹ́jú ni wọ́n wá dé. ó ti wá fẹjú kẹ̀kẹ́ kán tó wá rí pa ọkọ̀ mi mẹ́rin péré ni wọ́n ní wọ́n lò ìyẹn ni pé ká náà wá kó tó tó àsìkò yẹn kò ní tó yẹn kódà wọ́n ní nínú àwọn tó wà ní òkè tí ò ráyè bọ́ sílẹ̀ níbi táwọn yẹn ti ń sá àsálà fún ẹ̀mí wọn nílò láti bẹ́ láti àjà kejì sílẹ̀ àwọn méjì yẹn nìkan náà ṣèṣe nínú ìròyìn yẹn a máa máa rọ ìjọba náà ní mm. ẹjọ́ gbogbo ohun tó bá yẹ káwọn èèyàn wọ̀nyí lò fún irinṣẹ́ mm. tí wọ́n fi lè tètè máa dáhùn tá a bá ti ń pè wọ́n ìjẹ́ mm. ká máa ṣe fún wọn bákan náà hmm, ìpínlẹ̀ Ògùn àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress wọ́n dínà pani láàrin ọ̀sẹ̀ yìí ní ọ̀nà Sango sí Abẹ́òkúta. má jẹ́ kó gbọ́ pé àwọn àti àwọn ará Ọ̀tà hmm. Hmm, àwọn olùgbé ibẹ̀ náà jáde tí wọ́n. wọ́n jọ ṣe ni wọ́n wá láwọn fún ìjọba ní ọjọ́ mọ́kànléní ogún twenty one days wọn láti ìjọba ìpínlẹ̀ Ògùn o àtijọba àpapọ̀ o eh. tí wọn ò bá ṣe ọ̀nà yẹn. ẹ eh. eh, ṣùgbọ́n a lè parí à ń paṣípaṣí lọ́wọ́ o. wọ́n ní wọn ò paṣípaṣí rárá. à ń paṣípaṣí lọ́wọ́ o. tó o bá gbọ́ fúnrán yẹn àwọn òṣìṣẹ́ yẹn sọ pé wọn ò paṣípaṣí. ẹ ṣùgbọ́n wọ́n ní nítorí gbogbo iléeṣẹ́ hmm. tó wà ní Ọ̀tà ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ìpínlẹ̀ Ògùn Ọ̀tà ni wọ́n fìdí kalẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti ìtí ò kó ẹrù ẹ̀ kúrò hmm. ní ọ̀tà láti lọ dá iléeṣẹ́ sí hmm. ìlú bòmíì hmm. ó ti ti pa nítorí ọ̀nà wọ́n ní wọ́n wá sọ ọ̀nà wọ́n sọ di kòtò ọ̀gbun ikú fún àwọn òṣìṣẹ́ wọ́n ní ó ti wá di wípé tó o bá jáde ńlé òkè láyé ẹbí máa wà ó dìgbà tó bá wọlé kán sọ pé ọlọ́run ò ṣe lẹ́yìn ọjọ́ mọ́kànlélógún pé torí nígbà tí gómìnà àti ọ̀pẹ̀nirajì Fáṣọlá tí wọ́n ṣe àbẹ̀wò síbẹ̀ àwọn rò pé wá tán wá wọ́n máa tètè gbé ìgbésẹ̀ orí nǹkan kan a ní wọ́n náà pàṣípàṣí kankan. àwọn ara ti ń ta ẹni a jẹ́ pé ọ̀rọ̀ tó ń dùn mí. má bínú má gbọ́ tó wáyé pé wọ́n pàṣípàṣí ẹ̀ èmi ò mọ̀ ọ̀rọ̀ yìí ní ìpínlẹ̀ Ògùn àti gómìnà wa. àti ìjọba àpapọ̀ àti ìjọba àpapọ̀ ẹ yéé fi àwọn fọ́tò ẹ máa fi tàn wá jẹ o fọ́tò la máa ń rí wọ́n ní wọ́n ń já wọn gíráfù kankan wọ́n ń já síbẹ̀. àárín inú Abẹ́òkúta gan tí wọ́n ní wọ́n paṣípaṣí àti nǹkan kan ah. yẹ̀pẹ̀ lásán náà dà sójú títì ẹ lò ó kejì dùn ẹ lọ sọ́nà ṣàjẹ́ ẹlẹ́gà ẹ lọ kiri ní gbogbo ìpínlẹ̀ Ògùn mi ò sàwọn yé wa láàrin Abẹ́òkúta ni mo ṣe sọ yìí. ẹ wo ẹ fi yẹn lẹ àárín ọ̀sẹ̀ náà ni wọ́n fẹ́ pa mí àní wọ́n fẹ́ pa mí o. wọ́n ṣe máa dúró kan pẹ́ wọ́n ti sanwó fún àwọn agbanipa láti orílẹ̀-èdè Sudan ni o. kí ló dé tó fi fẹ́ dúró kan pẹ́. wọ́n ní kó wá pa mí àwọn ìgbìmọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ tèmi tán mú ṣiṣẹ́ fún mi lábẹ́ náà jẹ́ kó di mímọ̀ o òun lọ̀rọ̀ tó jáde látẹnu gómìnà Samuel Ortom hmm, tìpínlẹ̀ Benue èmi kọ́ ó ní èmi kẹ̀dẹ̀rẹ́ mo ṣetán láti fi ẹ̀mí mi lẹ̀ fún ìpínlẹ̀ ọ̀hún ju kó yọ̀ǹda ilẹ̀ ọ̀hún fún àwọn darandaran hmm. ẹ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ní gómìnà yóò rí sọ̀rọ̀ ní àkọsílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ìpínlẹ̀ benue ní ìpínlẹ̀ tó ń pè ní ìpínlẹ̀ tó jẹ́ ibẹ̀ gangan ní ọrọ̀ ajé nípa ti ọ̀gbìn ìlú ọ̀gbìn wọn ní food basket of the nation ṣùgbọ́n ṣé fúdù wà bẹ́ẹ̀ mọ́ àwọn fúlàní dáràndáràn wọ́n ti da ẹran jẹ gbogbo iṣu àríṣu benue mọ́ kọ́lọ́run ṣàánú wa òun ni ìròyìn yẹn náà tí èmi náà fi ń fẹ́ máa ṣẹ́nu mi. àṣírí tú o àṣírí ta ló tú ò béèrè. mo ti mú béèrè nígbà tá làṣírí ẹ̀ tútú. bí Oyètọ́lá bí ó ṣe ra ilé Tinubu ilé ńlá tán olóyìnbó ń pè ní mansion ó rà á lọ́wọ́ ẹni tó jẹ́ èèyàn dèsíánì ẹni ẹkẹdẹ ni wọ́n ní ọ̀daràn kan tó ń wá fún ìwà jìbìtì náà ni hmm. ṣùgbọ́n Oyètọ́lá ló wá rà á gbogbo ẹ̀ wọ́n ṣàní ẹ ilé Tinubu tó wà ní London ní òkè ṣe Nàìjíríà London ìyẹn ló túmọ̀ sí pé owó orílẹ̀-èdè nàìjíríà ṣe la kàn láàrin ara wa Tani Desiani alákòóso fún ọ̀rọ̀ pẹtrólù lórílẹ̀‐èdè nàìjíríà tẹ́lẹ̀ tí wọ́n wá wá wá pé òun náà kó bìtìbìtì owó tálóyè tálá gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun báyìí báyìí báyìí tinubu gbogbo ẹ̀ ọlọ́run aṣàlù lórílẹ̀‐èdè nàìjíríà òun la fi ń rándọ̀ fún la fi ń ní lónìí lórí ajẹrẹ ìròyìn ìbẹ̀rẹ̀ àmàfàdàgbà ètò sí láàárọ̀ yìí wáyé wa ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n fún ẹ̀yin tẹ̀sẹ̀ ń wọlé àbí tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ fún ìgbà àkọ́kọ́ ẹ máa bá a tẹ subscribe button yẹn kẹ́ ẹ dẹ̀ máa bá wa share ṣùgbọ́n kẹ́ ẹ tó lọ share yẹn ẹ kọ́kọ́ lọ tẹ notification bell aago tó wà lókè ẹ jẹ́ báyìí one two three ẹ tẹ́ tòkè yẹn ẹ lè máa gba àwọn ètò wa níkànnì Yorùbá Broadcasting Network ẹ sì lè darapọ̀ mọ́ lórí ayélujára Facebook ni àbí ẹ darapọ̀ mọ́ ní WhatsApp àbí Telegram ẹ ṣàtẹ YBN sórí nọ́mbà tó wà lójú fọ́nrán yìí o láṣẹ Èdùmàrè àkàrà kì í sunkún ẹ̀kan àní sunkún wára wa o olùmọ̀ẹ̀wá àbàjìgín àbàjìgín adé orí àfẹ́ ògbárò alábíàdé olórí àbẹ̀jẹ́ ló sọ pé ojú wa ire ire lójú ayé màá rí. ẹ ṣe gan ọgbà ẹ̀yin tẹ́ ti ń bá wa bọ̀ láti àárọ̀ lórí ìkànnì yìí lórí ìròyìn àjèrè lágbára Ọlọ́run a ò ní dààmú ọkàn wa ló máa balẹ̀ títí a tún fi pàdé nígbà míì ọláyẹmí adéhùnmí owó rúbutu tèmi abẹjẹ àdèbòbò kúlódò ló ń sọ fún wa wípé a ò ní sáré wàrà. Yoruba Broadcasting Network.